دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìwọ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wahda wasalaatu wasalaamu ala man la nabiyya ba'dahu wa ala alihi wa ashabihi wa tasliman kathira. عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba tí ó tún ṣe wa pàdé lónìí lórí ìdánilẹ́kọ̀ọ́ wa olójoojúmọ́ tinú oṣù Ramadan yìí lónìí náà ni Ramadan wa ló di mọ́kàndínlógún tá ní nineteen nbẹ Ọlọ́run bá kí ó jọ kí ó gba eléyìí ní ìbáàdà fún wa. àmín. nítorí àsìkò wa atara ṣàṣà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn tó pàtàkì tó ṣe kókó eléyìí tó ní ṣe pẹ̀lú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan yìí eléyìí tí a mọ̀ ní al-i'tikafu fil ashri al-awakhiri min hadhihi al-ayyam ìkóraró sínú ilé Ọlọ́run nínú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ipò tó wà nínú Islam bákan náà abalẹ́lẹ̀ kejì rẹ̀ náà ni pàápín tí ó ń ṣokùnfà ìkóraró wa sínú àwọn masajid àwọn ilé ọlọ́run ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn òun náà ni níláǹfààní àti lè ṣe kòńgẹ́ òru Laylatul eléyìí náà ni tí a fẹ́ bẹ̀rẹ̀ sí mẹ́nubà fún wa lónìí ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tó gùn lé ẹ̀rí tó yà sí pé gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn tí ò bá ti lẹ́rìí lórí ẹ̀ ọlọ́wọ́n ọba kọ́ ló sọ ànábì kọ́ ló sọ sallallahu alaihi wasallam ààrí bíi tírèsì ẹ̀ sí lára àwọn sàhábà kí wọ́n ṣerú ẹ̀ téèyàn kan bá ṣe lónìí kò ní jẹ́ ẹ̀sìn ìyẹn là ń pè ní àdàdálẹ̀ ṣùgbọ́n tí a bá ti rí ẹ̀rí lórí ẹ̀ nínú alukur'an ọkàn balẹ̀ ẹ̀sìn ni àṣegbáládá ni fún yàn tí yàn bá ṣe yìí tó bá jẹ́ ìdàkejì rẹ̀ àṣegbẹ̀ṣẹ̀ àṣerojọ́ lálẹ́ kìyàmọ̀ yẹn là ń pè ní bídà àlẹ́ àǹtí káfù wà nínú ẹ̀sìn wa ọlọ́run bá dìídì sọ bẹ́ẹ̀ fún wa nínú alukoran wípé wala tubashiruhun wa antum aakifuna fil masajid ọlọ́run bá ní ẹ má fara ro àwọn ẹlẹ́tọ̀ọ́ yín àwọn ìyàwó yín máa o tó bá ti dìgbà tí Ramadan tó bá ti pé tó ti pógún tó ti ń di pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ti fẹ́ bọ́ sínú mẹ́wàá gbẹ̀yìn kí ni tẹ́ máa ṣe nínú àwọn ọjọ́ yìí wa antum aakifuna fil masajid kẹ́ ẹ lọ ṣe i'tikaf ìkóraró sínú ilé ọlọ́run kí là ń pè ní i'tikaf níbo láti máa ń ṣe náà. al-i'tikaf. المكث في مسجد الجماعة بنية التعبد لله تعالى. ń tàn pé ní àtìkáàfù ṣàrìà nínú òfin ẹ̀sìn wa ó náà ní kéèyàn lọ kóra ró sínú ilé ọlọ́run. fi masjid al-jamaa. mọ́sálásí ní ti ẹnu àwọn àáfàá tó pọ̀ kò lé lórí ó náà ní nínú mọ́sálásí ibi tí wọ́n bá ti ń kírun jàmáà bìníyàtì tààbùdì lillahi ta'ala. lílọ kóra arúsá ààyè yìí pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ lọ sí lọ́hùn ni o ẹ̀yàn mọ̀ yàrá tẹ̀ ń palẹ̀mọ́ fún antikaf pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ lọ sí lọ́hùn ni kì í ṣe àníyàn pé jẹ́ ń lọ pàdé àwọn ọ̀rẹ́ mi ibẹ̀ la ti ń pàdé lọ́dọọdún kì í ṣe àníyàn pé a fẹ́ lọ discuss nípa business kì í ṣe àníyàn pé jẹ́ ń tiẹ̀ lọ relax wàhálà yìí pọ̀ kí n tiẹ̀ fọjọ́ mẹ́wàá yìí lọ sùn kí n lọ fi sinmi mo fi ṣe leave náà ni rárá o èèyàn gbọ́dọ̀ ní lẹ́mí pé èèyàn fẹ́ lọ ṣèjọsìn fọlọ́hún náà n tá à ń pè ní àǹtíkáàfù nìyẹn láti lọ sin ọlọ́hún níbo ni a ti máa ń ṣe inú mọ́sáàjì inú àwọn mọ́sálásí mọ́sálásí wo àwọn mọ́sáàjì tí wọ́n ti ń kírun jàmáà irun jàmáà tá à ń kí lápapọ̀ kì í ṣe ibi tí wọ́n ti ń kí jàmáà jùmọ̀ nìkan ni wọ́n ń kí bí àwọn àti pa ó tún dijọ́ jùmọ̀ míì àbá ilé kan máa ń wá bẹ̀ wá ṣe àdúrà àgbélẹ̀rọ bídíà yẹn á tún wá ti pa ó tún di jọ́ mi tí wọ́n bá tún fẹ́ kójọ pọ̀ rárá mọ́sálásí ta ti máa láǹfààní àtijọ́ máa kí jàmá tá a dẹ̀ máa pọ̀ tá ń ṣe ń bẹ̀ ó náà náà ti ń ṣe. wala tubashiruhunna wa antum akifuna fil masajid. ọlọ́run bá dẹ̀ ní kí gbogbo ọkùnrin tó bá fẹ́ ṣe kó má fara ròyàwó rẹ̀ mọ́. antum akifuna fil masajid. eléyìí ni a fi ń mọ̀ wípé ó wà nínú òfin ẹ̀sìn wa pé al-i'tikafu huwa mashru'iyya huwa mashru'a fil kitabi wa sunnati wa kadhalika fi ijma'i al-ulama ó wà nínú òfin ẹ̀sìn nínú al-Qur'an ẹ̀rí rẹ̀ ìtò wà ní suratu Baqara ta kàtánì sí one eighty seven ibi tí wàá wá ti wá rí ẹ̀rí kí wọ́n tilẹ̀kùn mọ́rí sínú ilé kí wọn náà ní wọn náà ń ṣàdúrà kan kó máa wá ṣe pìyàsù eléyẹn lórí antikaf awọ ọmọbi tó ti rí kò lè sẹ́ẹ̀rí yẹn o wọn wá ní kí lórúkọ tó ń ṣe ó ní ah, ṣíbùhù antikaf náà ni eléyìí náà jọ antikaf irọ́ ni àkí lórúkọ tí wọ́n wá pè antikaf ní mọ́sídìrì ni wọ́n ti ń ṣe olórúkọ tó ń pè tó ń dẹ̀ bá táwọn afáwọn máa ń pè àtàwọn ṣéwù òun òun náà ní khalwa àníbolótéré lèyàn nínú Islam kò sí àdèlérè rẹ̀ ẹ lọ gbogbo náà alukuran látòkè délẹ̀ ẹ padà sínú sọ́yìn Bukhari ẹ wọ́n nínú sọ́yìn Muslim ẹ wọ́n nínú Tirmidhi ẹ wọ́n nínú Nasa'i ẹ wọ́n nínú àwọn kutubu sita ọgbọ́n tíra hadith ẹ wọ́n nínú àwọn mọ́tọ́ àti gbogbo tíra míì náà ẹ lè bá ń tà ń pè ní kọ́lùwà pàdé fànàbí ṣe àbọ̀n sábà ṣe àbẹ́ẹ̀rí wà fún nínú ẹ̀sìn wa eléyìí tẹ́rí wà fún làǹgbọ́ yìí o àdègbọ́ pinnu mọ́sálásí náà náà. la tubashiruhunna wa antum akifuna fil masajid. ẹgbọ́n tọ́lọ̀ wọn bá sọ wa antum akifuna. akifuna fil masajid. bákan àzírí ẹ̀rí wípé ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní ànábì sallallahu alaihi wasallam. qalat anna nabiyya sallallahu alayhi wa sallam kana ya'takifu al-ashra al-awakhira min ramadana hatta qabadahu. الله يا عائشة رضي الله تعالى عنها أنا النبي صلى الله عليه وسلم الأواخر just a dial away. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì. nínú owó kọ̀yàn lẹ́ẹ̀kan tá à ń ṣe nínú ẹ̀ǹtìkà ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sájìdì lónìí wọ́n ń ṣe ẹ̀ǹtìkà fún bí àwọn náà gbé ẹ̀ǹtìkà fún kalẹ̀ àníyàn owó ni bísínẹ́sì ni wọ́n fi ń ṣe àwọn èèyàn gba fọ́ọ̀mù ó máa níye tí wọ́n máa tà sí wọn pé wọ́n gbọ́dọ̀ san àwọn wá fi míìkì owó wọn tún wá bẹ̀rẹ̀ sí pín owó ẹlẹ́yìn Ramadan gbogbo eléyìí ní ìsinmi ọmọ bíi tẹ́ fẹ́ kówó yìí lọ o àwọn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣàkáǹtì gbogbo eléyìí wájú Ọlọ́run. ọ̀tẹ̀nà fúlẹ̀. tó yẹ káwọn èèyàn kẹ́yìn pàápàá tẹ jẹ́ ìmọ̀ọ́mù tẹ jẹ́ àfa mọ́sálásí kẹ́yìn náà tún gba dáadáa tara àwọn èèyàn kẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn owó tẹ́yìn ẹ tún fún wọn náà ṣe ń ṣe ẹ já payọ Ọlọ́run ń táwọn èèyàn wá ṣe ni pé wọn wá sin lọ́hùn wọn á ṣe àfikàr ẹ kọ́ wọn bí wọn ṣe máa ṣe àwọn àfikàr tó yẹ kí wọn máa ṣe wọn máa ṣe náà wá fèl ẹ jẹ́ kí wọn máa sùkò ìṣirọk ẹ jẹ́ kí wọn máa sùkò dùhà gbogbo eléyìí ní ìsìn pàtàkì nínú tẹni tó wá ṣe àtìkà tó wá kó mọ̀ pé òun máa máa tẹ̀lé wà alukur'an kódà tí o bá máa alukur'an ká tó bá ti wá fún àtìkà kó lu opportunity láti bẹ̀rẹ̀ sí fi kọ́ ọ opportunity kó wá fún itikaf kó máa fi kọ́ alukur'an kà. qala ba'dul arifin. àwọn kan nínú àwọn olùmọ̀ tí wọ́n ti rí kọjá lọ sọ yìí pé. al-i'tikafu. wọ́n ní tá à ń pè ní i'tikaf. kọ́fàní rẹ̀ ni pé. qat'ul ala'iqi anil khala'iqi littisali bi khidmatil khaliqi. afọwọ́ yìí ni qat'ul ala'iqi anil khala'iqi littisali bi khidmatil khaliqi wọ́n ní tá à ń pè ní i'tikaf. kọ́tẹ́wọ̀n náà kọ́lá kí ẹ̀dá kó já relationship àjọṣepọ̀ tó ti wà láàárín wọn àtàwọn èèyàn láyé. lè ti sọ́ọ̀lì bí khidmati lè kọ́lé. láti lè láǹfààní àti kọ̀nẹ́ẹ̀tì ọlọ́run ọba rẹ̀ tó jẹ́ ọba adẹ́dá lásìkò ìgbà tí wọn bá wà nínú i'tikaf èèyàn gbọ́dọ̀ pa àwọn nǹkan táyé tì sẹ́gbẹ̀ẹ́ kan kéèyàn gbájúmọ́ ẹ̀sìn kò ní jásìkò gbà náà ló ti máa máa lọ́jà fòròfòrò torí ẹ̀yìn ti káfù kán ni kéèyàn lè ń wá ẹ̀yìn ti káfù ẹ̀bọ̀ tí mo fẹ́ dé ọ́fíìsì o ẹ̀bọ̀ tí mo fẹ́ sáré dé ṣọ́ọ̀bù ẹ̀bọ̀ tí mo fẹ́ sáré lọ tajà ẹ̀bọ̀ tí mo fẹ́ dé skul. ẹ̀yìn ti káfù ń tà ń pè bẹ́ẹ̀ ni téèyàn kóra ró síbẹ̀ tí ò ní máa jáde káàkiri fòròfòrò. àyàfi fún excuse tí ò gbọdọ̀ má torí rẹ̀ jáde. àìní kàláìkì lè ti sọ àlebi xidimati. ọ̀rọ̀ ẹ̀yìn ti káfù yìí a máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ọ̀la abẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala kó jọ kó túbọ̀ fún wa ní ìgbàláàyè kó gbélé tí a ń bára wa sọ yìí kó gba ní ìbádà fún wa ẹni tí ń palẹ̀ mọ́ fún ìtìkáf ẹ má gbé rédíò dání ẹ má láníyàn pé fẹ́ máa lọ gbọ́ níwùsì máa lọ ṣàwàdà ṣeré ń bẹ̀ ẹ má gbajúmọ̀ nǹkan táyé ẹ pọkàn yín pọ̀ sọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala kẹ̀dẹ̀ faragbolẹ̀ láti bẹ ọlọ́run ń bẹ ọlọ́mọba kó jọ kó gbélé tí a sọ yìí kó gba ní ìbádà fún wa subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh oh fún.